Mummy, who be so now? They take a job. I bring the work. I bring I bring the job. Which one they work out of the two? Make I just go. If anybody don't want to make a fire for here, two of them, I go prison you for that job. Ah, uh, yes, so. Now say my own don finish. You know that I call the virus. Don't worry. See, I don't say you are. I think say you go far. Let make no. Don't worry. Don't worry. I go warn you. You know what happen again. You know what happen again e no go happen yeah no vex no vex no vex e no go happen see we go we go try any letter wey come people will go book three three three chances make e carry go. oga dis kain man this man one day he go chop person raw here o. you think say waiting wetin dey make any time wey him sef dey talk up dey you they holla, they holla. as e make sure say i before he goes slap me cut my head down do for that. nada. Não onde você está dentro do See, I don't want to make another person come slam my head over here. Make we make sure say you carry this bogey door now. Ah. Okay, dey fine uh, you be person i be you be ashi which one. <laughs> question. i be reference sister abeg <laughs> i be <laughs> ah, Yeah. but talk say you be achawo now you sure you come dey answer person like say uh, do something wrong. abeg i be take? one night. how much you owe. if i said na five hundred i owe for you. five hundred. Hey. I been a for up, I'll be for down. Which one you did now? Uh, 500 for up now. No. Yeah, Everything that they collect, I mean, you don't understand. I bring her. Oh, bring her. bring her. I don't pay myself. So, but where you did go now? Yeah, they carry you go house. You see the top. For how much? for five I abeg I abeg take your money chop take am. oye kuda na how much you wan make. add one thousand join them. no be small thing o. i no even one counter. am because say you you, you don come. And um, that a small thing if you want me, i add put i will give you when you reach crib my house is down the road no far from here no wahala I me dey fear me. why don't go fear you. Yeah. Eh? no be guys like you dey come here dey do oshofri. abeg you which one you dey talk i look like I guy do it do free. Ah, yeah, I want to show well with you. Golly, golly. Now my name, Ego, Ego. Take Pico, take a music. Family, family, one cover. Ah. Great, yeah, don't worry. Bami Italy. Yeah, yeah. Bam Bamo in London. Yeah, yeah. Now you big. make you no gree for am. I like the one thousand I join myself. Ah okay. I don here. dáadáa. You go see yourself at the comot here now go lock door this guy go look. You no come look me out but you wan die. I'll punish you there. lover. Eh? Larry for London. Larry for Italo. Enter this car. I told her to enter this car and can I let us I they enter. You know what go? No problem. Go. Don't forget to. All the money. Oh. That one where I give you that day. Eh? Now for this motor car they get out. Not today. You hear me so? no tell automatic doors. na automatic. doors, bí mo sọ this this this one na manual. abẹ́rẹ́ may I help you. kick am you go spoil the door. automatic. you see automatic enter. Hey. ah aṣáwó dán. ẹ tẹ́ motor. Samuel. Nico! Nico! Nicholas! Ọ̀gá Ubijat. Ọ̀gá landlord. No, let me wait for you here. Oga, Oga. Uh, no, the uh, landlord. No landlord me at all. Are you rich, pass? No landlord me, Nicholas. Where is my money? Guys, you see those guys we are carrying last week man. Eh? And they send Western Union come next week. By this time next week, me and you in a heavy groove. Oh. Nicholas, this will be the last next week I will give you. The other time you say next week. come on next week. This will be the last week I will give you if you are come again if you don give me my money i will park you out or police will park you out. oh god never reach that one now just look at yourself big fool you cannot e-, even pay for this uh, one apartment Nicolas. oga you far today let's say they go groove. Nicolas. this will be the last next week i will give you. na western union no, no. forget those ah, things dey go groove now don forget person o. man wicked no be small be like devil brother so so money money need money need money need next week he come again i go next week am. Um, it next week, every next week, and next year. Every day wahala, every day Naskata. This family na wow. Calabar woman and him child Atinga, atinga. Oh. If not be quarrel, na fight yo. Every day Where you got that plantain from? And that thing dey go. Where you got this plantain from? And where dey carry am go? Hey! I never tell you say you no get right to cut anything for this compound except with my order. Come, hey, hey, hey! Two of you stop that nonsense. Can there be peace in this compound once in a decade? Eh? Ta, ta, ta, ta, ta, ta, ta. Do you want cutlass? You want cut the neck? Abi you yourself you want chop plantain when I never cook? Papa, want this your wife, eh? Because if you no want her, one day I go carry am do juju for money. You know where she come from? Uh, grass where they grow for London, e they grow for Abakaliki too. You hear me? What has she done to you? oh God, Papa. <coughs> eh? You have coffee Papa. Apama. You won't Apama. I mean, can't you use your own precious time because basically you have lost preciousness. So why not manage your own precious time to do something with your life? Bẹ́ẹ̀ wá ní Kalaba, ẹgbẹ́ ìpamọ́. No, no. I will not take this nonsense again. I will go back to Calabar and leave this house for you and your son. You go no road. I know that I read it last time. I get I get back and then you no road. You will have succeeded in sending my only son. My only son from exile. it is your son that sent himself on exile. <laughs> but if you want to follow him, just go with him. Ah, oh. Papa, see, if you don't caution this your wife, I've told you what I'm doing. I've told you. Yeah, is this your planting? Yeah. Now your own. Come and come and plant them. Come on, Papa, for people. Ebelebe, boy kọlọfọ gbẹgbọ sí ipò ebele ebe egbo nyɔnyɔ gbɛ wúlò gbɛ ké múlẹ̀ ebe egbo nyɔnyɔ gbɛ lọ́wọ́ kọ́lẹ̀ ké mọ́ take your time o. ah you be asawo you no understand i don take one hand finish business don end. abeg make you no pursue me you see i don't know say asawo fit enter tokyo without visa i like you since that night wey i stay with you i no fit forget you. Mm. Mm. you no fit forget me you dey sweet you now when i dey hammer you that time you dey tell me something else dey open eye for me don dey sweet me sweet you sweet me e sweet you <laughs> e sweet you yeah for we will go take one dey side. Ah, <laughs> do they know when the movement for the emancipation of Ijaw youth started? to kidnap. Do you know that a 10, a 10 Onyocha was kidnapped? Udo! And the federal government are giving them some billions of naira. Udo Radio Africa! Udo CNN! Is a worldwide. Udo BBC! It is me. Udo Voice of Nigeria! It is me. It is me. Ah. Now I want to form the movement for the Palm Wine Takers Association Emancipation. Ashago, the prince. Kai da zan kuma ni. Ki sai a da. Ni ba ka ne da. You get my mama. Why don't you take care of woman? You get my. You don't let me do like that for you. No, we know what it is. You get my decision. For now, you never get finance. You don't get me to say. I'll be looking for you. Yes, you will wetin your say dey do for you for house. ọ̀rọ̀ ṣe ní ṣe yà wíyà ní sẹ́kù. ìyá sáwọ́ àsáwọ́ náà yìí bí. ìwọ ní ìgbẹ́ sí ẹ̀ka ní ìwọ ní ìgbẹ́ sí ìwọ fẹ́ kí ìgbà sí ìwọ náà wà. ìwọ ní òsì yà. Thank you.

can you speak? Pamilẹ́rì you dey fok up. You dey fok up Pamilẹ́rì you dey fok up. Eh? If na me dat guy no go try dat nonsense at all. He no fit try am with me for dis town for dis town wey we dey so. Eh? You wey don dey do asutete Pamilẹ́rì na you dey dey vomo for dat dat pit pit you no fit hold am like dis break as you dey break for restaurant the day you dey go go me where you dey go me go you no work at all pabilere no be you ego you no understand i know say i be ashawo no be today nyash dey for back but the truth is that this guy's love has fallen on my face. <laughs> I love him. I can't continue to pretend. <laughs> I'm ready to endure everything. You yes, I shower the love. Mamleri, you just say I showered your love for this life. Mamleri. I'm in love. Mamleri don't beat you, turn you to punching back. He met the day stadium. They dey fight taekwondo there. They dey pay their money. He won, he turn you to punching back when they, you no even pay you for the beating. Now you there, they tell me say, yeah, yeah, yeah, yeah, yeah. See, if you know what made this friendship end, go now and go carry police go arrest that idiot. Lock am up one time. You don't hear me so? If you don't get money, Bia, I go give you. Ego, I love him, Ego. Come back and leave me, Ego. Hey, no, they call me again. No, just try. Come, no, put that mouth. Call my name again. No. Ego. Until you, you can't put it Ego, I love him. I love him, Ego. Ego, I'm in love with him. Oh. That's the man. Gentlemen, you are under arrest. Follow us to the station. Who are you dey talk to? I mean, no oh, here. Huh? Uh, I don't hear now. Uh, move. No vex, you hear? Uh -huh. No vex. Uh, may I just say I good chamber? Yeah, yeah, yeah. yeah. Oh, yeah. Go inside. well, Fulham enter there. Fulham, Fulham, make do quick, make come out here. Yeah, yeah. Mr. Do quick, do quick now. Uh-uh. I said do now, make we go. My friend, take it easy now. They come, I don't go finish. Ah. Fire now, come out, come out. Okay, come out, make a long door. Go start. Stop one, that side. fumble anyhow no just come here dey fumble anyhow and no just one time at all you dey hear me so since though you lock down your idiot whether na niko whether na basiku be name up your life just dey miserable try talk to yourself you dey hear me so because the way you dey your mood e dey affect me and i no wan make you stop me from doing you know my business now abeg i take god name beg you talk to yourself. Thank you. You will not understand. I just locked someone I have feelings for <laughs> at the police station. <laughs> I'm confused, I'm confused. <laughs> Ashi, Ashi, I'm not enough. so what do you want to do now? I want to pay him. You want Robella? Yeah. you are a drinker. I will beat one of your mouth. You go drink am, you go drink am. No problem. Na I let you go down. See yourself. Okay now. Which one is that? Which one? Then, babe, you won't see your guy? No be to see am, I won't bail out. too. You wan bail out animal? You can't bail out. Wetin be your own? I won't bail out. Oh, wow. Bro, bring them, come out. Go bring the boy, come out. and you say you wan sign for. na me wan sign for. you, you wan sign for. yes. okay oh. o. ètò ìrọ̀lẹ́ bí wọ́n yóò dc àwọn ẹbí ẹbí díẹ̀ sọ̀rọ̀ níṣẹ́ náà wọ́n bí náà ká lọ. they are getting late there i just close the cell phone number. ọ̀rọ̀ give am my money. ọ̀rọ̀ carry go carry go see your ladies. thank you. Uh-huh. Mistake. They go to the other is On the other side. Carry on, this is good mo sí o email email na wọ́n wà ká. people dey for this world o. upon the whole beating and hammer wey dey hammer these days still love am. na love na. which kind love be that. no dey endure am no problem. take some credit pay don fit so. ṣiṣẹ́ náà. àgàwé ti dà ó bì dà. bàbá landlord. Nicholas. Waiting. The last time I came, you asked me to give you one week. And I gave you three good months. And up till now, you haven't paid your house rent. Nicholas, let me ask you, did I build this house for you? I need my money. report, sir? You're supposed to know. Three good months maybe I never chop since. I be taxi driver. When I dey police cell, you no call see me o. Oh. Just show off anyhow dey shout. That's the bank door Sir, Fine for today Let me get this house. Make can see am really that be, be like devil picking. That is short. consent say that boy na bad boy be like say don commit one thing town back back i shey for am o. baba baba. ọyẹ mi o ẹ mi ò rà. I saw my doctor. Hey! Ow! Nicholas. Chuchura. My name is Tobera. Hey! Hey! Onye Gambo. Baba. Hey! Hey! Hey! Onye Gambo. Nicholas. Baba. Hey! My son, you are welcome. Chineke. Let me see you wewe. Hey. <laughs> Hello, my boy. Oh. Papa is a new style. Oh yes, I know man. Yes man, we jam man, we jam man. Yeah, When jam man say me stand straight, me stand straight Yeah, you go Jamaica, you go America too. You look very much like uh, Bob Marley of the Blessed Memory. Or even um, Buju Bandy. Papa, look at the mountain. Destiny, Mama, look at the mountain. Destiny, Papa, look at the mountain. Hey, hey, hey. I'm gonna rule my destiny. Uragwam, Uragwam, Uragwam, Uragwam. Ha ha ha! I'm gonna rule my destiny. You see, Jamaica, there's a place, they call a Portsmouth. Uh-huh. Ah. I fought the Second World War. Oh, Papa, now there we sleep yesterday. No we wonder. Hello, my dear. Onyedeva. Um, it's your daughter's. Hey! Godfather of ọkụnụ afụgo na nga ebi e, na nga unu ahụla ihe ebe chi na nga ebi tara pụtopọtudugodo nyaka niile ụlọ na nga I thank you, Godfather Almighty heaven. You said it in the Bible, Corinthians 2

Eh, eh, ina ataka nna gị nnọọ ya stard you know, uh, uh, he has Hey, you come ga-adị chineke m thank you very much father of might ah, Shut up! Wait! Eh? Why did you shout my name like that? Ah! you no smoke wetin you dey happy like person wey need poo. my friend will you shut up the idiot you have no sense at all look at your bulgy eyes and her own romantic eyes who who, who smoke weed now you should be ashamed of yourself in fact i'm in fact i'm ashamed of myself for you you hear me look at your brother who left the shores of this country on exile for more than twelve years and has just come back either by accident or by design either by hook or by crook either by inadvertence and you're not even happy You are looking like an overgrown baby elephant. Who are you? And what are you? And which are you? And when are you? Onyedekebo. My brother. Eh, Papa, you sure say this Naniko? Huh? Wetin do you when you turn like this? Come slim like person wey go prison. Abi you no dey chop for city? If to say we sabi him address, we for dey carry food come for you now. Eh? Who be this? <laughs> Nne, Hannah. Honey, is that a house? I'm going to punish you! Hey, shut up! Stop, stop. I am my son. I am your father. And uh, you will confide in me. Confide in me. Are you solving for American idea to discourage sex? No. But tell that. It's... Hey, quiet! Now, everybody go into my room. Eh? I'm going to welcome you to what we call a sumptuous dinner. And what to call the group glucose intensity in affiliation of Ramadan. So, Papa, that's why these two months they happy. Because in some way go inside, don't come back. Yeah! The dancer! Your intimidation dancer! You are intimidation. Ekeye make a me, oh. Ekeye make a me, Leave oh. me, Ekeye make a me, Ekeye make a me,

from you. If you smoke in your father's house, go and stay there and continue smoking. Do you understand me? But mama, what's wrong with my smoking now? What is wrong with your smoking? Eh, you better go and stay in your father's house and smoke. Not in my own husband's house. I'm sick and tired of all these things, eh? If, if, if, if I do this, you say it's this, eh? If it's not a farmer, it's you. Eh. I'm the mad woman. Mama, what's the problem now? Which kind of wahala be this now? Why they harass my wife now? You mean you do not see anything wrong in what she is doing? What be the think wey she dey do? Smoking! Mama, you too they worry you. Every time I show you dey worry, you don't worry you. Ah! You, you brought from Lagos, eh? Wife, for me, in my husband's house, your husband my own papa oh, I beg, just leave my wife alone e no concern you wetin she dey do you hear me so na me dey marry am. you people will take it somewhere else not here. your waka comot for here make i tell you wey the room wey you dey na squat you dey squat for there you no know. it's a lie i was married properly. mama you be like say you don forget many things no touch my wife again because i go remind you abeg leave my wife alone wait now I will not take it from the two of you. I will not. You better look for where you will stay. Because not in this, my own husband's house. I beg. I What's you? Me? Then come out your eye for what you know concern you. I ah. Papa, which kind of food is this now? Leave! Leave me, Mama! Leave me, Mama! Mama, leave her now! Leave me, Mama! Mama, if you don't take time, I don't... Beat me! Beat me! Beat me for her! Beat me! And let Calabar people hear that! Who you beat? You, my son, you've beaten your mother. Still concern me with that one. You know what the story they will say. I don't care! No concern me! Mama, leave her! Mama, I no go beat you, I'm go hit you. Beat me for Which kind of woman be this? Beat me for I can't believe it. Oh, Mata, oh, that is so baby, you never. Which kind of woman is this? Get the boy, boy, boy, boy, people like that. No matter the marriage, now, I want you to put her inside. Oh, yeah, yeah, yeah, yeah. That is so. We carry it on. Mata, oh, I want you. Oh, yeah. days of winter. don't forget sins. go last. Nico. Hey, come. Now you comot the cloth. No good money me because na that one go make me vest too much. No good money me. Now you comot the cloth wey are soaking inside bucket this morning. As they talk they look me. Oh, I'm Sorry. thing be this? Na my G-string. Do you want it? G-string. G-string? Mm. This thing will be like a catapult wey dey take shoot bed for inside bush. This is bante. This loss. Now you come comot the clothes when I soak jeje for this place. Carry this nonsense put inside the pocket. Eh? Hey, e be like say you and this your Nicholas na dey smoke igbo. Uncle na my pint you so. if you talk again i go carry this thing wey i chook you for eye you are living like a smoke igbo. Eh? i'm sorry uncle. sorry sorry for wetin no sorry me for dis place look you look yourself very well eh? Five girls like you you no dey share. follow man wey no get one single hand work leave lagos go for village go stay. honey na wetin na wetin dey happen for there. honey my pants away just because I used to. Now that's one even when they talk. Now they pay me for this thing. If you not come again, eh? If I'm not there for this place, go be master. I don't tell you. What the nonsense is this? one woman dey talk that one no concern you go do another one. you just take your time hear this na when i small we you dey beat me anyhow look me well if you talk too much i go tell my baby i go sound you Aye. ears go catch fire. if you try am i go die What you say Who woman make you slap me. if you do anyhow now i kill you for here nobody go know but to bury you from here under this village just now. Nicholas! Na me your eyes dey wait for like this, eh, Nicholas? Na because of me, your senior brother! Hey! They go inside here, no mind am. So you no dey fear me again? If you no take time, I go take this thing, take blind you anyhow. You hear me so? When I finish, You no go fit see road again till you die. something They pain me from my eye. That craze dey worry you. I never talk the one word they talk finish. If they add another one, see me at the case. God punish you. Punish your mama. Punish your girlfriend. Punish this thing. Who are dey call this thing? Who you carry put for this bucket? Who na go see for this house oh? Look you. Una no know me. See man. Man go for Lagos. The only thing when if you carry from Lagos come back na him wey dem palm. Eh? We want palm hair. Even he who heard you, we go see. <coughs> Papa, um, as the first son of this family, it will be very stupid of me, very stupid of me to stay in the house and watch Lekon, my younger brother, go useless. That is why I bought this rope so that he can go into the bush and tap on wine. And that is cigar smoking wife can go and sell them. At least they'll make money. Instead of anything I put in the house will miss. are still everything I keep in the house. Even pin, pin. One day he will go into my room and steal my juju and that will be final. <laughs> Apa Mamu? apa Mamu? apa Mamu? apa Mamu? Give me one. Ada. This your handshake, I don't trust it. Eh. the only reasonable thing you have ever said or done since I gave birth to you. That reminds me. Nico, since you came back from the city, I've been watching you. I've been watching you, but I've never seen any effort, not even the most infinitesimal effort Considering what your elder brother Palmer said is not a bad idea at all. Oh. Mm-hmm. In fact, it's a very brilliant idea. Thank My you. boy, take up this rope, go to the forest and tap on wine. With your ghostly nature, drink half if customers don't come early. But make sure you sell the other half and feed this your mother that looks like culo sauce and then feed your wife. <laughs> eh? mm. my boy. One, go, go straight. Go on now. Yes. Yes. Yes, brother. Hey, Nico. Papa, Papa, did you see that? Did you see? When this boy went on Ezra, I thought calm down when he comes back. Look at this even worse. Papa, did you see that? Anyway, I think I have another idea. You know, as slim as he is, and his neck long like ostrich. Underfed ostrich. <laughs> Thank you very much. If he climbs the tree, won't he break? Or the tree will break in sympathy. <laughs> as far as there is break there, eh? what I'm thinking is this you know Mazi Ogoji uh, piggy farm. Uh-huh. That's my friend now. And your friend, uh, uh-huh. uh -huh. Uh-huh. he's looking for people to work there. And since he's your friend, I think you should go and talk with him so that he can employ Nico. Oh, Nico. <laughs> I thought you had brains. Now I can see that you are brainless. In fact, you have no brains at all, Apama. How can such a rickety looking Nico survive in piggery? He doesn't have the features of a pig. But you do. Look at your stomach and your midriff. In fact, you are like a male pig. A male pig is called boa. So you should go and walk in the piggery and let him go and tap on mine. Oh, see who is talking. Do you have work? Your job is to roam around the whole village ah. with those your useless friends. Idiot. Uh, uh, not to my parents. Debe! Uh, Lisa! My God, can you? Eh? I'm the oh. Papa! Papa, did you hear that? Yes. And even as I am beginning, Dini and Mekanda is beginning, this your kalaba will kill you. Look at what she's saying, and you didn't say anything. Yes. Yes, Abi? Yes. So all you are saying is yes? Yes. Ah. Yes. Okay. We shall see you. Oh. Come here, you. Pig! What type of an unfortunate family is this? Bad children? bad wife but good father oh. he is going to Shh. Udo eh? I just see me and you be friends. we are still friends. why you going to talk this thing for open why you not tell me one on one. chai everybody for this village knows know say na me strong pass anybody See, i go throw anybody for this village you no know. Hey! apákòtò tuntun. no no no abagirigi. even sef eh power don dey shock me. wetin i go do dis power do. because i begin find out. please even god god wey dey for heaven sabi say na me go win dat wrestling match. in fact i i saw it i saw it in my dream. give everybody here pami. because i don win already. i papa agbagotokoko agbagotokoko kabara ya mbọmbọmbọ. n'ụzọ gị bakole ga-agbachi ya. mbọmbọmbọ. sheeti gị bakole ga-agbachi ya. apamọ. okwu gị bakole ga-adịchi ya. apamọ. dịka gị bakole ga-adịchi ya. apamọ. bọọsụ gị bakole ga-akọchi ya. apamọ. ụlọ gị bakole ga-akọchi ya. apamọ. ụlọ bakole ga-akọchi ya. apamọ. apamọ. apamọ. apamọ. apamọ. apamọ. Aboma is Aboma you will pay for this latest release into the market. If you are quantity, who go patch am o? Abama. If you are shetty, who go patch am o? Abama. Abina Bolazo, Abina Belezi. Keep am for house. Do you know that the Igwe have said that the EKG festival of this year is going to be a special one? <laughs> The Igwe said that he is going to share his wealth into two and give one part to any Okorobia who becomes a champion by throwing all the other Okorobia during the wrestling match of the EKG festival. <laughs> that is a good news. This is my opportunity. I know what to do. Onye akwa ya onye ga-akpati onye ga-akpati bụ okeke si ọ dịsiri ike n'ụgbọ arụmọnụ na arụmọnụ na arụmọnụ arụmọnụ jiri na mmiri what do you say you want? Mm-hmm. Like the God to do for you. Thank you. You see, am, our people they talk and say, if body they scratch animal, you e go go for war or tree scratch But if you e dey scratch human being, you go go meet a fellow human being scratch am. No be so. That's why I come to you. You see, our Okeji festival don't dey near. So our people don't promise to share im property into two give the person wey go win the wrestling match. Mm -hmm and I won't win am. So make you put me for pot, put me for fire. Cook me very well so that I go win the wrestling match. <laughs> you want me to cook you? If anything pass cooking, do am. nga buti obi bakaji nga gbogbo onwe na akwụkwọ so how much do you have for wetin how much do you have as i dey here so i no get any money but as, as i come i carry for mind say once i win the wrestling match we go share the property wey you go give me you take half i take half. you want me to cook you in a pot. yes so that you can go to the wrestling ground and come back victorious by one. And you want to share the property with me. That, do you think I run a charitable organization here? Let me tell you, I have children in school and I have to pay their school fees. And you're here telling me if you will. No vex. I never talk anything. I never say this morning when I talk will vex you. Uh, how much will I fit pay? This will cost you only 20,000 naira. Eh? no more, no less twenty thousand weight. Hey! As I did so, if you can't new go put for market from morning till night, you no go fit get five thousand out from anybody. Listen, listen, listen. You want to witness the teaching of a child empty-handed? I don't back here for my with now. Which means I'm not ready. Yeah. I'm ready. Okay, wait, no verse. <clears throat> you get anything when I feel drink. We we replace the twenty thousand naira okay except you can bring a collateral after which if you win you bring my money and collect your property. na now you come if are collateral that one not be problem if you know how this match is important to me you go not say even me i be collect <laughs> i to present myself as collateral you hear once i win i come pick myself go uh, <laughs> make i go bring something na na na. stop wetin. my god. ah na make you cook me dey say make i wetin. na come out. apam obema that is you want to be cooked. yes yes. go into the drum. for what. i said go into the drum. Hey! na now sabi say you dey eat human flesh so you won't make her enter here make you take me do pepper soup eh okay be yam or abi cocoyam tell me. you requested for it you requested to be cooked so you must go into the drum. i come here say make you do otomoko for me make her take win the wrestling match you say make her enter inside make her tell you if you no fit do the otomoko for me give me my duwa duwa make her dey go. Now listen, a drummer that beats so hard and loud in a contest should have a reserve. <laughs> gbọdọ̀ dá muhammadu kò gbọdọ̀ dúró yìí òṣogbo àjọmọdé kì máa ma. náà lè mọ tó gbọdọ̀ dé kan náà sọ sílẹ̀ dé kan fìyà kan náà nù wọn. ọ̀pá àmà. <laughs> jodi di ono kene jodi di ono brisi jago mbrogu na joje ije lekele nọrịrị na fole na nkwọ ihe ọhịa ha tụrụ ụka ije gote ya gbara ụka ije mee apam take this take it before you go for the wrestling contest Rub this on your palm. And lick your left palm three times. How many times did I tell you? Three times. Lick your left palm three times. I assure you, victory is yours. Thank you. But make I ask you one thing. I beg you, not say this dua dua na my life. And if I lose this wrestling match, na die I go die you. Oh. I beg, make you, if I no go win, make you tell me now. Hey, don't say that. I have never failed before. And your case is not going to be an exceptional. Okay. Is that clear? I go, I go do what you talk. Not be three times. Even if you want, I can look at five times. I do. Don't worry. Aye. Me forget. Are they <coughs> Make Mecca. Okay, so Don't tempt the gods. si na ndị bada na dike n'obodo adị ha mma na wepụta ka obodo ajụrụ oyibo zo ọgwa chọba dike na mma mmanya mụrụ ngosi na ara ndị aga anọbụgasị gara nkụ kpụjiri anọ bụrụ ibu ọnụpụrụ nkụ na-eji Oh,

Thank you. go village square go disgrace myself say i dey fight anyway i no come here come exchange word with you just go inside there carry my duwaduwa come here i go carry am go finish. then where is my money. which money. where is my money. which money. see you no dey hear wetin i dey talk. i say your charm na fake your charm no work you tell me say make i lick my hand three times and i even lick am five times yet e no work if you see the thing wey i lose for that village square you don't go dey here They talk now just go inside carry my duwadua come for me make i dey go. a bird that uses its beak to construct can equally use it to destroy. I gave you instructions on how to ch recharge my charm, and you went and did a different thing. Look, if you don't leave my house right now, I will give you a sizable boil on that you dirty mouth atụghị n'ọmụ ọmụ kịta akọchie gị ike ọsọ ọhụ n'ebe m gị bi shut up shut up I swear ịfụsie m ike mfụsie gị ike m ime ọmụ ọmụ m tọghị ime ọmụ ọmụ ma anyị chọrọ you get out go sit down your time no you be your time no work I no dey fear that your time again go inside don't go be my duwa don make I go see you this I dey fear you hey this man dey fear this I dey fear you come on. God, see! see! As long as I'm listening, see how long I'm listening when I get to here. Not one of you on heaven. Not to catch one, not to. Not to catch one, even. Every God, more young, where. Papa, I'm not here, what can I? Cook, you go carry it out for me. you go carry it out for me. Hey! live to say you know. rájà mọ̀ náà bá rájà mọ̀ náà bá pa àjọ rájà mọ̀ wọ́n rájà mọ̀ náà rájà mọ̀ náà rájà mọ̀ I forget that thing. Máa gbógi ẹ̀ if I tell you if to say you no be old man if to say you no be old man I collect this charm for your hand hit you for head now you go know me. I no dey fear you if I okay we go see. Abana come come come come Abana come Abana come and challenge the gods. Come back ungrateful and palmer. Right. yourselves. We'll see yourselves. Busybody, yeah. Busybody, yeah. Mm-mm. Oh, oh, oh. Na, na, na, na. Busybody, yeah. Busybody, yeah. Mm-mm. Yeah. Mm -mm -mm -mm. All this on me. Busy body, Busy body. Pamela. Pamela. <laughs> half for half for half. <laughs> How you doing? Huh? I'm fine. You're fine, Abi? Uh, uh, what of Nico? Is he in the house? No. Hey, eh, thank God. Hey, thank God he's not there for house. Is it because I won't make we talk one on one. Eh? You see, eh? Since that time when you come inside this house, I don't deny you. True, I don't deny you well well. You see all those hammer when I dey hammer, I say I won't kill person you fit think say na hatred no be hatred at all <laughs> na love true love na i wan carry from my mind dash you <laughs> na who you love me eh true hey <laughs> Mary don suffer ha you dey doubt am hmm. see the only thing wey i want from you be say for this whole world o. Oh, just make you <laughs> eh, give me cho cho cho eh, eh small kiss even if na cho <laughs> i go take am. Ah, wait wetin dey happen for there now. honey na your brother o he say he loves me. <laughs> Eh, wetin dey wrong with love. i tell her. i tell am na wetin wetin dey wrong. abi e talk another thing he say make i kiss am mm, mm, mm, <laughs> eh, small thing again eh, another small thing make i kiss am <laughs> eh, see the same thing <laughs> ordinary kiss o oh. see it make i kiss am see ah, ordinary kiss now just tradition now dey teach am which kind yeye tradition be that uh, make i explain nothing wey for ask me as you come in now but she know how make you ask me you see I'm as our tradition go as me and you na brother i dey teach am how to kiss me if we look for you we no see you na you dem go look for wey dem no go see amen you go take head carry the fire wey go burn you just now ah. like that you dey die so you no know the small thing wey i talk na your eye dey shine like this i say na that you dey die so na that you dey die. give her one thing wey to take go village. on better one your brother What am What am. okay yeah no mind am. no beg no vex you na foolish old man as i say that. Because all this hunger, oh, like to show them fire, Hey, hunger, oh, you don't show them red card. Eh. I say wetin dey cause all this wahala o like to chop food o e don show dem fire o hey hunger So stomach o e don teach them pepper o hey wetin dey cause this wahala o like to chop work o e don show dem fire o. hey, hunger, stomach, he don't show them pepper. Oh. Darling, how are you? How was the meeting? Huh? <laughs> meeting. Do they have anything to discuss there? It's the usual elders' madness. Anyway, if you can't beat them, you join them. We have all decided to go mad together. Hmm? I'm famished. do justice to this stomach ah. enter the kitchen at once. I kept you ẹgbọn kòkò. hey come on me. this woman. kí ló block o. hey wetin dey cause all this wahala o na to chop food o. Hello, gentlemen of the law. How are you? Fine, sir. Mm. Oh, thank you very much. Uh, we came from Lagos State Police Division. Wonderful! Hey, wait a minute, wait, wait, wait. Oh yes. Uh, how about uh, Salame? Your your. Commissioner of Police. He was my junior in school. He was not brilliant by then. I hope he's brilliant now. Yes, sir. Okay, very good. What can I do for you, gentlemen? Uh, we've come to arrest one Mr. Nicholas uh, Ndoka, who is said to be your son for killing a driver. That's the man. Officer, that's the man. You are doing? You are under arrest I for killing your co-driver, Mr. Edo. Now move. this to them. Shut up! Move! Shut up! I want to explain to you as you shut up! Move! Move! move, said move! Amadi, move! I want to take that to remove himself. I want to go this one now. Move! Move! Move! Move! Move! Move! Move! Tell us who you are. Move the go now. told you. I told you, Mrs. Kalaba. I told you that this your son will never change. Hey, thank your God. Thank your God they did not carry you along. Ah, see, no. Are you not a human being? Huh? Can't you be reasonable once in your miserable life? Huh? Is Nicholas not your blood brother? Can never be my brother. He's my water brother, not my blood brother. Happy, look, if I come to this world again, and I hear anybody Nicholas in my family, I will kill myself. I swear. Mm. We should be thanking God now. Now that they're taking him away. As they're taking him away now, it is good for everybody. So that maybe before a week, <laughs> they will kill him for us. For? For us now. I don't blame you. Akpa awo. Hey, eh, you, mind, Kalaba. to your side and cry you don't cry near here. your book. you yourself. let me go inside my room. What's going on? Ase, my friend. Ayale jamu, ayale le, yo, le kwanuka ele, If your panty tia who go pajamo oh. Abamo If your shirt tia who go pajamo oh. Abamo Abina bolazo, abina blazy Abamo Keep on for house, no throw amo Abamo Abamo one you be homo oh. No matter where you tia, you go pajamo Abamo Onye fire, don't put on your gun, Uneshetia tukurujaga patia Obama Obubu lazo kobubu lezi Obama Obu kapotu kobu shimi Obama Obama wanya kama Iyo pulobu wage patia Obama ṣe títí àwùjọ pàjá.